الصحيح حد الصحيح مسند عن مثله بوصله حد الصحيح مسند بوصله بنقل عن ضابط عن مثله بنقل عن ضابط عن مثله بنقل عن ضابط عن مثله ضابط عن مثله مسند بوصله بنقل عالم ضابط عن مثله ضابط عن مثله فيما مضى ذكروا عن العلم جملة بل أكثرهم خمسة شروط من الحديث الصحيح اتصال الإسناد عدالة الراوي وضبطه وعدم الشذوذ وعدم العلة ثم نبهنا على شرط من هذه الشروط ما هو عدم الشذوذ قلنا عدم الشذوذ لا يعني شيئا فيما تعلق بصحة الحديث لماذا؟ لأنه إذا خالف من هو ضابط من هو ثابت العدالة تام الضبط عددا أكثر منه من الثقات هذا لا يقدح في الرواية لأن عندنا لأن عندنا قبول زيادة الثقة هذا التدبير فالفات بعض نعم هذا الشيء فات بعض الإمام من أهل العلم في هذا المجال أما في يومنا هذا بعد التنقيح رأى كثير من الناس أن هذه الشروط لو توفرت في الحديث الصحيح فمرحبا به أما الشروط في هذا السند بأن يخالف راوي من وجد الحديث مع كونه كان الضبط ومع كونه عادلا إن خالف من هو أكثر منه في هذه الرواية أو انفرد بشيء ما دام انه ضابط تبع انه ترضى وانه عدل او عادل فان روايته مقبوله وانما هذا من قبيل زياده الثقه وزياده الثقه كما تقول عند الجميع تنبيه نعم ما الذي بارك معللة ولم يكن شذا ليس شدا انا كنت لكم في الماضي في المتن ما لم يكن شدا ولا معللا والحكم بالصحة والضعف عند العرب عندنا وجهان في ضبط الضعف إما بالفتح إما بالضم الضعف الضعف قرأنا هذا في الروايات في القرآن في قول الله سبحانه وتعالى في سورة ماذا؟ في سورة في سورة الروح والله الذي خلقهم من ضعف وفي رواية من ضعف واضح فالآن وقفنا على قول قول الظاهر الناظر والحكم بالصحة والضعف على على شيء سواء وما في تفهمك عليه تمني حديث صحيح الحكم على الحديث بالصحة هذا معنى البيت الحكم على الحديث بالحسن كذلك الحكم الذي بالبنى على ظاهره على ظاهره ما جاء من أوصاف tá a bá fẹ́ dájọ́ pé àdífì sọ́rí àdífì hasan ni dọ̀ífù ni a máa dájọ́ lórí nǹkan tó sì kí ni o aláàbọ̀ aláàbọ̀sí ظاهره على شيء ظاهره ظاهره ظاهره القطع إلا ما حوى ظاهره القطع إلا ما حوى ظاهره القطع إلا ما حوى ظاهره القطع إلا ما حوى كتاب مسلم awili julfi siwa kitabu muslimin awili julfi siwa kitabu muslimin awili julfi siwa kitabu muslimin awili julfi siwa kitabu muslimin awili julfi siwa. Wàhálà mi àkọ́ ṣáda wà láàrin. معللا ما لم يكن شذا ولا معللا ما لم يكن شذا ولا معللا ما لم يكن شذا ولا معللا والحكم بالصحة في على والحكم بالصحة والدعاء والحكم بالصحة والضعف على والحكم بالصحة والضعف على للقطع إلا ما حوى ظاهره للقطع إلا ما حوى كتاب مسلم أو الجوف سوى كتاب مسلم أو الجوف سوى كتاب مسلم أو الجوف سوى كتاب مسلم أو الجوف سوى من تقدوا فابن الصلاح رجها فابن الصلاح رجها من تقدوا فابن الصلاح رجها قطعا به قطعا به وكم إمام جنحا قطعا به وكم إمام جنحا قطعا به وكم إمام جنحا ẹ̀rẹ̀ tó jáàmù tó ní sínà níbi wà náà wà wí wí yẹn torí orin kìsìn wà wí jùlá wí o skún lẹ́fù yẹ́ òjò pé wà náà wà wí rọjáhà fi tẹkùrí bì wà náà wà wí rọjáhà fi tẹkùrí bì gọ́nà ń bì gọ́nà ń bì wà ní kọ́tí rùdù wí bì وليس شرطا عدد من شرط وليس شرطا عدد من شرط وليس شرطا عدد من شرط رواية اثنين فصاعدا غلط رواية اثنين فصاعدا غلط سكون أبا فون باري تبقى بيكا أبي الصواب أني وليس شرطا عدد من شرط وليس شرطا عدد من شرط رواية اثنين فصاعد أغلق رواية اثنين فصاعد أغلق والوقف والوقف والوقف عن حكم لمتين والوقف عن حكم لمتن أو سند بأنه أصح بأنه أصح مطلقا بأنه أصح مطلقا بأنه أصح مطلقا أسد أسد أسد أسد أسد بأنه asahu mutulaqan asad. bí annahu asahu mutulaqan asad. bí annahu asahu mutulaqan asad. àti gbogbo ẹmọ́sìn ìgbọ̀n hadith sahih òní tí mẹ́jọ márùn-ún pé rẹ̀ 90% àwọn àpá ní lọ́bí ọ̀rọ̀ àwọn tí ẹ ní ẹgbà wá ìtìsọ́nù wà láàrin wọn ní òní sílẹ̀ ìtìsọ́nù sílẹ̀ sáradùn sáradùn sáradùn sáradùn sáradùn sọ́nù wà láàrin ìwé sọ́nù kékeré fún ìmáàmà ìmáàmà ni tó jẹ́ pé ọlọ́run sàánú ẹ̀tẹ̀ gbogbo ẹni tó wá fẹ́ mọ̀ ẹ̀ta ìsàmúlásìkò ìrìnàwó wájú àdìyàn للمتقين إماما هو سوف وجه للمتقين أئمة لنا wọ́n ti wọ́n ti jẹ́ gbogbo ah sí sáàrùn ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn ilé ìrọ̀ fún ọ̀bá yẹ wọn wọ́n lórí ẹ̀lẹ́kan mọ́ ìrọ̀lẹ̀ àyẹ́wà wọ́n ti dàbáhùn tọ́rọ wa fi hàn wọn ọwọ́ àpàdùn wọn ta inú àṣọ wọn wà ní àgbáyé ọpọlọ lọ bẹ̀lẹ̀ tí bá gbọ́ bẹ̀lẹ̀ àtúwárí ṣùgbúdù bẹ̀ ayùkọ́lífà rọwí mọ́tún wà ájàkù mínú bákanáà nítorí ẹlẹ́ẹ̀kàrùn kò wá ní adábòlè ìlà ọ̀dẹ̀ kísà láńpẹ́ ní inú ẹ̀ sọ pé hádà hadith ma'alẹ̀ ìdàkánà dọ́rọ̀ hadith bí sífà láàkín òtúlẹ̀ بعد التلقيح والتفتيش على علة قادحة فيه تمنع الأمر ààrin bí hadith ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ àwọn àfáà jù ó wà wípé mẹ́rẹ̀ẹ̀rin àkọ́kọ́ lọ wọlé jù ìtìsọ́ọ̀dì àdáálà àmọ́mù dọ́pìtì adamu ilẹ̀ tó kọ́dà ṣùgbọ́n adamu ṣùgbọ́n ààrin ẹgbẹ́ kọ̀ọ̀lọ́wọ́ tá a bá lè ka ìmọ̀ márùn táwọn àti ṣé ìyànjú ìlú kí ó pọ̀ lápẹ̀rẹ̀ àrí ìmọ̀ràn kan dáadáa wà lámà náà gbogbo gbogbo wa lọ bá kan ṣé ìlú ìlú wa sọ̀rọ̀ kan kí ló ń gbé tí ó kẹ́yìn ẹ̀sìn ọkọ̀ burú ẹ̀sìn o ṣùgbọ́n gbogbo sọ wípé àáfàá wa sọ fún wa wípé àwọn òbí jẹun láì lẹ́ran Ah, ah, ah, gbogbo ọgbà wà wá pẹ̀pẹ̀ àfàrà wọn ìjẹun ṣùgbọ́n sí ẹran ní adádù àgbọ̀ gbọ́dọ̀ mẹ́rin yòókù ẹnìkan wá dínú wọn que ṣé ìyàwó ìjọ lẹ́yìn méjì fàṣọ́wà ìyà sókè ìdá méjì sókè ìrìnàjò ìjọ ṣùgbọ́n gbogbo kí ni ìtìfàtì gbogbo wọn ní àfáàwò ìjọ láì rẹ̀ ṣùgbọ́n sọ wá ní òǹdíwọ̀n tàbí ìmanu àwárí wọ́n kúkú bí sí ha tàbátẹ́ gbogbo ṣùgbùn tàbá fẹ́ dájọ́ pé àdíìtì sọ̀híwù ni alùkùn bí sí alùkùn alàlhadith bí sí àti àwùl hasani àwùl dọ́àfi aláàgọ́hìrì kìnnì aláàgọ́hìrì yìí aláàgọ́hìrì ààbẹ̀ ìsìnà alùwàbì àdìbẹ̀yì àmọ́ dájọ́ lórí wípé àdíìtì fẹsẹ̀ múlẹ̀ nítorí ìsìnà ìtaari gbogbo àwọn ìtaari káyì níbẹ̀ ni o kí ni tí mo ọlọ́run lọ́mọ kọ̀kọ́ o ṣùgbọ́n tó bá jẹ́ pé ọgọ́rùn-ún rẹ̀ lẹ́yìn tí rẹ̀ àmọ̀ láburú bá a bá pe ogun ẹ̀ láburú ìṣesí ọmọ nàbí adama nítorí ìjàwáàzù àdìnísíyàn wàlúkọ́tọ̀ aláfikọ̀ gbogbo àti ọba bí ápẹ́ bọ́t àwọn tẹ́lẹ̀ pé ní àdéhà gàmì tí wọ́n sì lè gbàgbé àwọn ìgbàgbé òṣìlú tí wọ́n gbàgbé òṣìlú tánì 90% àṣọ́rẹ́sì wà fàkóhùn nígbàgbé ninety percent assurance wa pé òun dédé ni wọ́n wà lé òun dédé lè ṣe mistake kì mistake tiẹ̀ kì í tẹ́sìn fi jẹ́ kẹ́mi wọ́ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀ ní wípé kì í ṣe pé màmá sí ó sì lè gbàgbé وقد توجد العدالة والصدق عند الكاذب أو من كان كثير الغلط جنب بابا ما في شيء akwai kakon ko ọkọ̀ ìgbà rẹ̀ sàṣàlá bàbá yìí bàbá yìí bàbá yìí bàbá yìí wọ́n wá ń sọ̀rọ̀ yìí wọ́n ní ìgbọ̀ tẹ́lẹ̀kọ́ tẹ́lẹ̀kọ́ ṣùgbọ́n gbogbo mi tí wọ́n sọ ńlá màá gbọ́ ni àbálòpọ̀ kẹkẹ lọ́dọ̀ ọgbà àwọn èèyàn ọ̀pọ̀lọ́ sì tó wà náà wọ́n sì tó déédéé àṣìríkẹ́ nìkan kọ́ láfà ara wọn àwọn adájọ́ rí pé in tí wọ́n gbà wà lọ́dọ̀ ànábì ọfẹsẹ̀ múlẹ̀ wà ní hukum bí sí ha in tí ó jẹ́ sọ pé àdífì lálàáfíà aláàbọ̀ ìrì àwọn táàrí táà mọ́ ń pa wọn yìí òun la fi sọ bẹ́ẹ̀ àpìyàn mẹ́lẹ̀ ìka o ṣùgbọ́n tó hàn sí alórí ọ̀rọ̀ wọn ní wípé gbogbo mọ́jẹ̀mú tá a kà tá a fi a fi kú sọ́dọ̀ ọlọ́run ẹ wá jí ayé padà àfáì òrìṣàdé tó pé àgbọ̀rọ̀ sàpẹrẹ wípé sàdé ni kúlù sọ̀hábà tó ń lò ìtìfàkọ̀ kọ́nà wáhìlá ní a sọ pé jàhálàtù asọ̀hábí látẹ̀dọ̀ a wà ní tàbí lélé olóògbọ́n kan nínú sàdé kan bàbá náà lóògbọ́n pẹ̀lẹ́mẹ̀ bárùn pẹ̀lẹ́mẹ̀ bárùn pẹ̀lẹ́mẹ̀ ṣùgbọ́n àṣẹwàṣẹ̀ bàbá àti bàbá ìwọn ọ̀pàdé nínú òṣèlú ara wọn bàbá àti bàbá yìí wọn ò rí ẹn rí wọn ìsì mú bàbá yìí rí pé ọpọ nìkan ló máa lè wọn sì ní òkú ẹ̀rí wá tó fi mọ̀pọ̀ máa lè ní kọ̀rẹ́rì mú wá wọn ti nẹ̀lẹ́gbà ní ìṣẹ̀rí àpọ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ kalẹ̀ rí ọ̀rọ̀ dáadáa ni in tó ń kó wà láà bá wà láfẹ́ gẹ́ẹ̀tì yìí ọ̀rọ̀ dáa wà lè fúnkù bí síta wà dúró fi àlàáfọ́ yìí àwọn ọ̀sọ́ wípé ń tánàbí bá sọ tó bá kọ̀rẹ́tì ọ̀dọ́ ànàbí dọ̀dọ̀ ọlọ́run àgbà èpí ọ̀sẹ̀ sí o ṣùgbọ́n táà tó bá bá ní mú wábà ti wà fẹ́ tẹ́ẹ̀dì áyà àwòdòdó ń síbò míì tí ó dá wa lójú ni á dájọ́ pé ìsìnádì ọ̀fẹsẹ̀ múlẹ̀ ìtẹ́ ẹgbà wà lọ́rọ̀ yìí kò ní máa jẹ́ ìta ìṣẹ̀sìn mà sí gbogbo tẹ́lẹ̀ bí kùkù sọ̀rọ̀ kúkú dáa sí ṣáàtì wà bá aláàbọ̀ yìí lalukọ́tí àkóbá ń ló jẹ́ kí àfọ́ òmú wálé ìtìbá aláàbọ̀ hírì yìí láàlálukọ́tí wípé tá a bá sá ti rí àwọn èèyàn yìí a ti láyé wòlò mistake ṣùgbọ́n ikọ̀ àkọ́kọ́ mistake wọn náà ikọ̀ ẹ̀kẹ́jì ọ̀rọ̀ wọn ti ẹ̀dìbò jù hàn òun wá kọ̀kọ́ tí wọ́n pàdé ara wọn ọ̀rọ̀ ẹ̀kẹ́jì iṣẹ́ ìyá kọ̀ tí wọ́n ní ni mo fi máa ń pariwo fún wa wípé tí wọ́n bá ní hadithu dọ̀rí tẹ́ ẹ bá rí pé làwọn fáà fi padà pé hadithu dọ̀rí fù sánẹ́dì sọ̀híhù lè máa nà kí ó lè bá yọkù ní ọ̀ràn tó ló ló jáde bí lọ sọ̀rọ̀ ọ̀rọ̀ ìnílà kẹ́yìn lápẹ̀ ní ìsìn man la yahtamu bi umuri al-muslimin falaysa minhum ẹwọ̀rọ̀ mọ́ ẹn tọrọ mùsùlùmí kèbá jẹ lógún á kèé sí ìsarawa o àdìtò sọyìn rùmánà dọ́yìnbó sáré alikẹ́ yéṣù ẹni tó gbọ́n mọ́ndánà mẹ́fṣà o ẹn tí bá ń ta yé sèṣì wara rẹ̀ wà á mílẹ̀ nínú àbáyé rẹ̀ kò sí عاقر الناقة صالح وأشقى العاقرين من يطعم إمام علي أبي في ترك لتو دي بي بتي نو باسور ولا بالا مش حار بس بس دبل اي اي نو لي كده كان تيس يجي يوتك ها اشبر او كمان تعالوا نقول اقول قول يجي ẹjá máa sọ bí ọ̀nà gbọ́gbẹ́ ọ̀nà méjìlá oṣìṣìṣìṣìṣì jẹ́mọ̀ ìsẹ̀ ẹgbó kílè dédé mọ́dé lalikọ́tìrì a sọ pé tí gbogbo ṣùrùtù ìbá pé a wà pé dọ́dọ̀ ọ̀nà wà láàrin ìlú ìfẹsẹ̀múlẹ̀ gbogbo àríkọ̀wá sí rí bẹ̀rẹ̀ ìfẹsẹ̀múlẹ̀ gbogbo akàn ti gbà wípé ọdún 100 lẹ́yìn tí ó ti ẹ̀ wọlé bákan náà dàkejì tá a bá ní ha àdíṣì tó ìfù làdíṣì làdíkọ́tì ààlé pé gbogbo àdíṣì tó ìfù pàtàlà nàbí ọ̀sọ́ sáàrùn láti ní pọ́blẹ́mù nítorí jàwázùlẹ̀ ọ̀tọ̀ ì wà nìsíáni àlàfíkọ̀ wà jàwázùlẹ̀ àdáàlà wà sídìkì alàlìkíni alàlìkádìbì ṣe ìdọ́gbọ́ sọ̀dákọ̀ká ẹwọ ìṣọ́fù ده القدر بولي ثاني وإياه وإياه إلا ما حواء ثمن حواء حواء بمعنى الجماعة وثمن محتوى بمعنى استولى وضمم كي واني مصدر حواء حوايا àyàfi ìlànà àwà àyàfi èyí táwọn àfáà gbà wọlé jẹ́ tí wọ́n ò bójú wẹ̀yìn lórí rẹ̀ màháwà ìdáàbò mùsùlùmí ní gbogbo tí wọ́n ti ń gbé àdínù sọ̀hí tẹ́ àbá tí wọ́n sọ ní sọ mùsùlùmí kí ọba tó ní wọ́n ni wà mùsùlùmí wà mùsùlùmí ibùn mẹ́rin ibùn àjá ibùn mẹ́rin ibùn àmì àmì ìsàbùrí ثم ماذا رضي الله تعالى عنه وارضاه ولد سنة 204 وفي رواية وست وفي رواية وست وتوفي سنة 264 هجرية إمام في الحديث حافظ حجة ثبت ولكن قدمه الناظم مع أن كثير من العلم كانوا يقدمون البخاري قالوا للناظم كتاب المسلم أو الجوفي من هو الجوفي؟ الجوفي هو الإمام البخاري لأن اسمه أبو كنيته أبو عبد الله محمد ابن إسماعيل إسماعيل ابن إبراهيم إبراهيم ابن المغيرة المغيرة ابن برديزبة برديزبة الجرفي البخاري نسب إلى البخاري لأن جد والمغيرة أسلم هنالك فإنما هذه النسبة نسبة الولاء. إجازة الإسلام مولى مالك وعبد وهذا الإمام آية من آيات الله من آيات الله صاحب الجامع الجامع الصحيح كيف جمع كتابه الجامع الصحيح؟ جمعه بإرشاد من شيخه إسحاق الرهوي بطريقة غير مباشرة كان الشيء معهم في الحلقة فقال سبحان الله توفر الخير في يومنا هذا لا يأتي أحد بحديث إلا وقد عرف إسناده نعم أي كان أنا بنا أني أنا يوم بقول أنا صلى الله أنا وسلم تومي أنا فدي أنا ayébọ̀. bá a ṣe wà láyé mi kí ni ẹ̀ orí tàwa fọ́rọ̀ sàyáàtì àkùwáàmù yúkọ̀lù bẹ́yìn àdúrà àwọn ìlú alìsìláàtì tó bá yá àdìrí ìsìláàtì mọ́ wọn ẹ má jà sí ìtìkáàd àmà àjì àjà nínú lẹ́yìn náà fi wọ́n sọ àpapọ̀ tí wọ́n bá ń bá rẹ̀ gbogbo àdìsí wọn mọ̀ dà wọ́n á máa ń kó jọ àwọn ọmọdé yìí fún bẹ́ẹ̀ jẹ́ wọ́n rí nàní kò tà sí àkáǹtì òògùn tí wọ́n ti yọ bí méjì pò mẹ́ tí kò fọ́mọ ẹgbẹ̀ẹ́ rí kí lò lọ́dọ̀ àwọn tí a máa sọ́ọ̀gù mú ní ìwọ̀n bá ní ìṣẹ́ kọ́kọ́ níjọ náà ó fi mọ́mọ́ arábìnrin lérè pé tó tẹ́ fi lọ sí tí àárín muslim àfọ́ ìṣàkó gbogbo àdínkì rẹ̀ ìjẹ́kọ̀ muslim àfọ́ òkò sábì ó kọ àkókò rẹ̀ kábẹ̀ àbúrò rẹ̀ rẹ̀ gbogbo tó náà gbáwà muslim náà lọ́dún ní mọ́ọ̀dú wípé ìdáàbò rẹ̀ ká máa kò gbé tó ọwọ́ ajú nira pín pẹ̀lú àwọn àti ìhà ọwọ́ lọ bá ṣe ṣe ò ní ọ̀pọ̀ ìfà àjù ìfà àjù amdan min ìdí haula tí wọ́n bá ń lọ sọ wọ́n lórí ìyá ìhàrí ẹlòmí ọ̀wà àmúgbọ̀ ọmọ ìlọ wọ́n sì ní láti wọ́n lè lọ pọ̀lú yọ́wọ̀ wọn bá wá sẹ́yìsì òkúta tó jẹ́ ojú òbí ìgbẹ̀rú rẹ̀ lọ́mọ́ pé tó bá ṣubú ń fi àjọ wọn àjọ olórí lórí ọ̀rọ̀ bàbá rẹ̀ táìmù náà gbogbo tí wọ́n ti ké káàkiri gbogbo òbàdàn mọ́ gbogbo ilẹ̀ haúsá ó nì lẹ́yìn ọ̀rọ̀ wọ́n wà máa kó ní àti owó lóṣù lọ́wọ́ rẹ̀ ó gbógun ta ó gbọ́dọ̀ owó ọ̀tọ̀ òkú òfin lọ́nà tí àwọn gbogbo ìdílé ìgbà tí mo gbẹ̀rù ni màá rú pàtó lọ torí tí mẹ́bẹ̀rẹ̀ náà mi nílò ṣùgbọ́n mo náà mo fẹ́ kó ní group business wọ́n àbáwé ẹ̀ka kí ni mo mú ọmọ eléyìí láti ọdún olóbi ló mú sí tí ó fọ́ ọ́ ọdún olókú مكملا تحريري جمعا صحيحا مكملا تحريري ميلاده صدق ومدة المريد ميلاده صدق ومدة المريد فيا حميد وانقضى في نور فيا حميد وانقضى في نور فيها حميد وانقضى في نور فيها حميد وانقضى في نور Abajada ìmọ̀ni ṣùgbọ́n gbogbo ọmọ gbogbo orí mú sí ìjẹ́. Ìmọ̀ tí àwọn àfáà fi máa ń de òfìdè ní a fi wọn gbogbo ara fi kọ̀ọ̀kan wọ́n fún ní adájú ṣùgbọ́n àwọn oníná ń kàlẹ̀ nílànà ṣètò àwọn ọ̀bọ̀bẹ̀ wọ́n lò sí nǹkan ní ìmọ̀ àbàjáde ẹ̀ wọ́n yá ká mú kọ́ ìdá wà lábàjá yọ ọ̀tọ̀ àfáà ní kánà ìbùkọ́rí àbìbàmú hàdìfà Thank you.

Wàhùn dàdú wàhùn dàdú. في نور كان البخاري حافظا أبو حافظا مع الصحيح مكملا تحرير مع الصحيح مكملا تحرير بلاده مسلم ومتبع فيها حميد وانقضى في نور فيها حميد وانقضى في نور ìmọ̀ ń bọ̀ tẹ̀ wọ́n hápì wọn olùhàbìtà náà ṣe wọ́n hápìtà olùbánisọ̀rọ̀ pé àfáwà báyìí sọ báyìí sọ báyìí sọ báyìí tí ẹ̀rọ bá dàbí òní tí ìtọ́lọ̀hún sì pé kí mistake ìlú ọ̀pọ̀ ló ń bọ̀ lẹ̀ sí mistake kò fún tán ẹgbẹ́ ìdájọ́ jẹ́wọ́n sọ̀fíà olóko àwọn àdúsọ yìí lọ nùkápìlà tàhírì tọ́lọ́ sì tó fi

خمسين الدال أربع أربع أقاف بمئة four plus hundred. kílẹ̀ ni o. one fifty four. fasọ́ọ̀ bí ti rí. tìsín náìtì tìsín ninety plus. wọ́n kílẹ̀ ni o. one ninety four. one ninety four. fasọ́ọ̀ bí ti rí àbà mìládù sídìkó ń wà mọ́ Ha! Mo ha! Ha! Ha! Ha! Samania. Samania. أربعين عشرة عشرة أربع أربع أربع 8 plus 40 48 plus 10 58 plus 4 62 Hamid Hamid ní ọdún wo lọ́wọ́ á kú ní mìíràn ní ìjìríyà ó kú sínú lóòrùn àwàfẹ́ ọmọ lóòrùn Wow. Noon see. Okay, àti ṣe lẹ́ẹ̀kan. Khamsin. Ah, ah, ah, okay, okay, Nineteen. okay. Ní

sixty two. wọ́n bí ní one ninety four. one ninety four. sixty two one ninety four. ẹ̀ ó wà minus two kìíní kò ní one ninety four. so ní ìwà sixty two. minus six. Okay, two, Six. six. Ah, six. six six náà ni six ni ìyẹn ti zero zero. Wà á bẹ́ẹ̀. كان البخاري حافظا ومحدثا كان البخاري حافظا ومحدثا جمع الصحيح مكملا تحريم جمع الصحيح مكملا تحريم جمع الصحيح مكملا تحرير سلال صدق ومدة عمره فيها حميد وانقضى في نور فيها حميد وانقضى في نور فيها حميد وانقضى في نور fi áhámi dùn wà ń kọ̀dọ̀ fi inú yìí. Àkọ́ àti Tọ́lá di ìlú tí ó sì tó tó tọ́lọ́dọ̀ àdínábì ni. Wọ́n bá wà ní ìṣòro ṣe fún ẹ̀yọ́. Ó sì parí ìrìn tí ó ń kọ́ sí ìlànà ìṣèdìbò wà mọ́ dáadáa. Mo fi sáyé tó tọ́ òdodo ní bíbí rẹ̀. Tọ́wọ́ tó wá fẹ́ lọ rèé wọn bíbí rẹ̀ náà. Òdodo náà ló fi wà. Bí ẹ̀rọ yọjọ́ tó jẹ́ tẹ́ẹ̀mọ̀ wípé iye ọjọ́ ìbàbá four hundred wà mọ̀ dàpọ̀ òkùnrin tọ́wọ́ bẹ́ẹ̀ mọ tẹ́ẹ̀mù tó wà lóláyé tí àárín ó lò sínú pé ẹ̀tọ́ lọ pé wọ́n máa yìn ní bẹ́ẹ̀ bá wá jẹ iye ìnáwà iná ilẹ̀ fi tú ọjọ́ orí rẹ̀. Bí a hàmì ìdáhùn. Forty, ten, ten, four.

جداله صدق جمعه فيها حميد وانقضى في نور فيها حميد وانقضى في نور يا الله نجوم وعلامات وبالنجم يهتدون أني علم التسخير أني علم التعقيد ìkan ọlọ́run farama ìkejì yóò jí àmì ẹ̀kẹ́ ilmu tẹ̀síkìí kéèyàn lọ rèé máa ìràwọ̀ láti fi máa mojú ọ̀nà tó jẹ́ pé ńlá ọlọ́pọ̀ ojú omi lòjọ náà yẹn lòdì sí sẹ́yìn máa gbogbo bí ìṣòjá ara wọn àti bọ́lọ̀ ṣe so ní gbogbo ayé à ń pariwo pé omi náà ìlú ẹ̀ ń bẹ ní mísírọ̀ wọ́n lọ́ọ́ Eh, omi Atlanta àbíkílẹ̀ tó kọ̀ rẹ̀ Atlanta Atlantic Ocean tọ́lọ̀ ń fi dá Yúróòpù àti Amẹ́ríkà méjì six hours onígbé omi rẹ̀ kí ló ń fi ṣe kí ló fi dá méjì mú iná ọwọ́ àṣẹ déédé téèyàn bá kúrò ní Kánò pẹ̀lú ilé ìtúnlọ́sàn tí ò ní. wà á bẹ́ẹ̀ gbọ́nà sí mọ́nà níjọ́ níjọ́ bílímọ̀ tààfí ní kéèyàn sọ fún wá ìràwọ̀ láti fi máa mọ̀ wípé sáàfá yóò sì níyàwó sóbi ní ọ̀pọ̀ bí ìṣòro lásì kẹ́kẹ̀ẹ́

sin sin yóò mọ̀ láàmù yóò mọ̀ yáwù yóò mọ̀ mímù yóò mọ̀ alif yóò mọ̀ nínú gbogbo tó bá jẹ́ ìyá àpapọ̀ yóò àsìkò rẹ̀ tó bá ti wá rí họ yóò kà yí họ ti mẹ́mẹ́ lójú owó ni gbogbo àwọn ará yá ní orí láúlà tọ́lọ máa sí ọ̀rọ̀ ó sì kí ṣúṣà tọ́lọ wà lọ pàdé tọ́lọ fẹ́ sí mẹ́rin tẹ́lẹ̀ Oye. Àgbà wípé táà bá lọ́lọ́rí sí àdíkì àti tó rẹ̀ lórí tọ́nà sí àmì ìsìnlẹ́rù ṣùgbọ́n ẹgbẹ́ púpọ̀rọ̀ kọwà tí ó kí àríyàn ọmọ akéwù àdífì sí wá ìsìnlẹ́rù wà wà ní ọ̀ká àfẹ́ àfi wọ́n lẹ́gbẹ́ ìdájọ́ sí àwà oko orin àti bàbá wa dúró bí onáàrin lọ́wọ́ wa bọ̀bọ́rí sí wá ìmọ̀lùdápọ̀mù tó ti bẹ́ẹ̀ náà gbogbo àwọn àfáà 90% àti ń débi òun òkun ọ̀rọ̀ gbogbo wọn gbà wípé tí bẹnu méjèèjì tí lọ fẹsẹ̀ múlẹ̀ tó ti bẹ́ẹ̀ náà sí wé ìtàlọ tí ó tẹ́wọ̀ pọ̀ tí ó ń yọ wípé nínú sọ́nà kò kọ́ sọ́nà muslim náà a fi sí ìkìlọ̀ fẹsẹ̀ rẹ̀ mẹ́ nínú àtọ́rí nǹkan yọ mẹ́ àdárọ̀ ní àti àfáwà abu masirudi àdìmọ́ṣíkí àti àfáwà abu ali alẹ́kọ̀sáni túnmọ̀ ìjàyáni sí ìráwọ̀ ilé ọlọ́kàsákàn bí ọpọlọ tí ẹka nìké gbogbo ìlànà ìjọba sábà yẹ mọ́tọ́ ìbùsẹ̀ ha wà bá dẹ̀ tẹ̀ fìṣ tí wọ́n kó tẹ̀ fìṣ àwọn àká máa lu ọdún méjì rí sáré bùkú gbà tí ó rẹ̀ tì gbẹ́ kó tó dùkú mọ̀ kí ni ó wà tàbáyé àti ọkọ̀ ìbáyé èèmọ̀ ọlọ́run àtàwọn èèmọ̀ ọlọ́run dáwọ̀ ọ̀nà ní súnmọ́nù súnmọ́nù dàrọ̀kùnrin ẹ̀dàrọ̀kùnrin ẹni báyíwá ìdáròlẹ̀ súnmọ́nù dàrọ̀kùnrin tí ẹni àìríra ìdáròkùnrin báyíwá ẹni báyíwá ẹni àìríra ìmọ́nù tó bí ilẹ̀ àgbà àfáà ni Gbogbo tí wọ́n sọ rẹ̀ sí pdf pdf الدار قطني أبو مسعود الدمشقي أبو علي الغساني ثم الغيان غيان جيان جيان ẹ wá ọ̀rọ̀ lọ́rọ̀ nínú tí ẹ rí òyìnbó gbọ́dọ̀ mọ́ gbẹ̀mí ó sì kúkú lọ́dà bí i ẹ mọ gbogbo àdí ìgbẹ́nu kò jẹ́ gbogbo ọmọ fẹ́ àti ilé adájọ́ àti tọ́fà ìdílé ìgbàgbà ṣùgbọ́n ẹ̀dẹ̀ ìgbà kìíní láì tàwọn ìgbà ìgbà kí ní Thank you ṣé ẹ sì wà wípé orin lọ́padà dàbílì àti mistake táwọn àfáàmì méjì sí orí dàgbà ní ló jẹ́ àrùn pé àti pé kìí ṣe pé ẹjọ́ ní ṣọ́ọ̀bù àwọn òṣìṣẹ́ ti ń pàdé lórí àmì sí واضح واضح سؤال

ظاهره سعيد سعيد المعنى ويحكي لك على a sọ ajẹ́ kó yẹ pé Thank you yóò dùn ní dáàbò kan ṣùgbọ́n ká wá sọ pé báyìí lọ sọ àwọn àti ìgbàgbọ́ pé ìgbàgbọ́ òwúrọ̀ náà ti àti ìgbàgbọ́ dà àwọn àgbà kan tó tọ́ka ẹgbẹ́ náà tó sẹ́yìn ilé oṣù yà oṣù àwọn Thank you àmọ̀ ìtọ́kọ̀lù àyàfi tí àwọn àbá àná jẹ́jẹ́ nù kọ́ọ̀t nù kọ́ọ̀lù lẹ́ni tó ti di kú ní fíìdì kan láti mú àkùdí rẹ̀ ó ló ń ṣàdúró ọpọlọ ẹ̀ fún èyí sí dábẹ́ lójó èyí ó dùn sí kàbí nǹkan ìbẹ̀lẹ̀ ìrọ̀ ẹ̀ dùn sí nǹkan ní àfa àwa inú mùlákì ẹni onímọ̀tàmà lójó ní gbogbo ọba àgbàdo ìwà ń jẹ pé òfin mẹ́sì sáàbù tàbátàbà ju ọ̀rẹ́ lọ. Ah ní tí ọba rẹ̀ fi ilẹ̀ fún kásọ wípé ọjẹ́ àkọ́bí ààrẹ kọwa jogún bí ilẹ̀ ayé wáṣẹ nísìn ó jogún bí 10 billion naira ó sì lọ kó pẹ̀lú àti ààrẹ ẹkún ẹkún ṣẹlẹ̀ lóòlù bí ìgbà tó gún jàsìlámù ẹkùn mọ̀lá pé àgbà àfáà lè jẹ́ fún fún àkájà àsìkò láàrín èèmọ̀ ọlọ́run bàbá àgbọ̀ gbogbo àwọn èèyàn ẹ̀rọ wọ̀nyí èèmọ̀ ọlọ́run bí yóò kọ́ta lọ́wọ́ ẹ̀kọ́ sí wọn àwọn ìdákọ̀lù aya àti àwọn ìdáhùn kẹ́kù múnú ọ̀sán ìháyì náà nínú owó wá ní ẹ̀tì rí ìdìkọ́ ẹ̀sọ̀ wípé fìtàlìkọ́ wálìmọ̀ òkùnfà wálìmọ̀ òkùnfà wálìmọ̀ kọ̀ọ̀tì gbogbo àwọn àdíìsì tí wọn tó wá mọ̀ àlápọ̀ bóò mọ̀ àlá tó bá fi bàbá bà lápẹ̀rẹ̀ ní pé. báàbù máa já àfi kàdà. من من أفطر يوما أمرا لا يقضي صيام الأحد لا يقضي صيام الدهر kéèyàn bá jáwé ẹjọ́ bó funfun tó kàyé ìgbàlódé òótọ́ sí mo jáwé ẹjọ́ kan mo wá gbogbo ọjọ́ tó kàyé ìgbàlódé ọ̀rọ̀ kí ìyẹ́rọ́jọ́ kan mà fúrúdọ̀ ti lọ́nà ọ̀rọ̀dọ́n tí n bá sì ní ọjọ́ mi kò lè ṣe é wé ọ̀rọ̀dọ́n tí n bá lè lọ fọ̀rọ̀dọ́n ní ìdí ìgbésí ìgbàlódé Nàìjíríà ayé ní gbogbo wà tààlì kan. ẹsọ pé màkọ́ tí ó lè kú kì. màkọ́ tí ó lè kú kì. ìdámọ̀ kọ́ lára ti ṣòro. ìdámọ̀ ti ṣòro. ọkùnrin kan bá bá àwọn abọ́ wọn lù ó ní ìyàwó mi mà ní o. mo sọ fún pé òsì ń ta mí ìtura wọn. mo lọ ṣiṣẹ́ nínú mi kó lọ́wọ́ sẹ́rù gbádùn tó kí lèmi bàbá mi àti àmì rẹ̀ sí ọmọ fẹ́ fi ìlú kó mi lẹ́lẹ́ mọ́mìnà ìṣọ́jú tàlẹ́ kà á dá ìṣọ́jú tàlẹ́ kà kìyà wá ó ní bẹ́ẹ̀ ni tọ́sọ náà ní kó tó bẹ́ẹ̀ mọ́mìnà dára o tí ọmọ tó bí máa wá sọ ní sẹ́kù náà láàmà tẹ̀lé nú ẹ̀sìn à kí aláàbí á jọ kọ bọ́ báyìí lórí lọ sí ẹ̀ kòkó ajẹ́pẹ́ mọ̀ kọ́ tí olè kòkó òkè ní ìtàkùn náà sọ pé ọ̀ lẹ́tọ̀ lọ́rọ̀ lọ́rọ̀ èmi náà lẹ́tọ̀ lọ́rọ̀ lọ́rọ̀ ṣe mọ̀ káàdì ṣúrù mọ̀kú ẹwà já àti àdíkà sí pé kúrú ṣẹ́kì lẹ́sà fi ti dáa sí ìyá kàwọ́ àbá àfihàn alùmọ́sọ̀lá ṣùgbọ́n fi yí máa ń wá pápá ní ara olùwà ní kọ́wọ́ pàpàdà pápá ọ̀pọ̀ tàbá jù síbẹ̀ ìṣòro tó obìnrin hàn wá pápá ní pápá فرق الصلاة فرق بين الصلاة العلامة النيسابوري ثم الشهر رحمه الله تعالى أفاوى بين الصلاة lára àwọn tí ẹ ti ṣe tí ẹ ti kọ́ nǹkan lọ sáájú nínú màkàbí òní wọn fọ́pù sọ́lá mọ́tò sọ́lá ọ̀rọ̀ jáà pátá bí ibùn ọ̀já àgbẹ̀ pọ́n wípé gbogbo tí bẹ́nu sọ yìí Bukhari lọ́dọ̀ muslim làwọn àfá àgbà wọlé òótọ́ wípé gbogbo àwọn àdíjì sọ yìí wùgbẹ̀ sánẹ́bù wọn ẹnu kàkó ògùn mọ́lọ́dà àfihàn òun lọ́dọ̀ àwọn àfà kọ́tà àbí àfà tí ó kí àṣẹ ní bọ̀dẹ̀ wà káàkì ìmọ̀mí ìjákàá nínú sọ̀rọ̀ àkọ̀dẹ̀ sí ní sẹ́yìn mélòó mélòó ní ọ̀pọ̀lọpọ̀ àfà tó kó tó kọ́mọ ìrẹ́nà lọ nínú tí ẹ lọ sáájú ti ẹ̀ náà bàbá àti adé lẹ́yìn rẹ̀ nínú tí lẹ́yìn tí ẹ lọ bí ọ̀rọ̀ oníbùkẹ̀ bí ìwà ọwọ́ ní wà náwáwí ṣùgbọ́n ìmọ̀mù náwáwí rọ́jà ìtẹ̀kìrì tí àtò nǹkan tó ṣe ń tẹ̀kìrì ìlú ó náà fi ṣe ṣẹ́lù àdíìdì ó fi ṣe ṣẹ́lù kìtàbù tó sọ́lá nínú sọ́lá náà wọ́n ṣáájú náwáwí lọ́rọ̀ náà náwáwí 631 ìyẹn wa wọ́n sì rìpọ̀ 30 years láyé lọ́rọ̀ náà kọ́ àgbà wọ́n ṣe déédéé káàfà kọlójúmọ́ ní gbogbo 45 years yẹn tí wọ́n bá gbé sí orí ọjọ́ kọ̀ọ̀kan ní nǹkan wárọ̀ kọ̀ọ̀kan níbi ìmọ̀ tí kọ̀ọ̀dọ̀ kan mẹ́wàá mẹ́wàá lójoojúmọ́ wọ́n wá papọ̀ gbogbo ọmọdé ayé ẹ̀sìn nínú tí àtẹ̀kí ìtàwọn sí láti fi ṣẹ́rí ohun ìtàwọn sọ̀lá àwọn ọ̀rọ̀jà bọ́nàmbì ní ìtàwọn náà ní pé ẹgbó sì fún ọ̀rọ̀ yìí o ká sọ pé sọ́gbọ̀n ká sọ muslim a rí mú àwọn àfáà tí wọ́n sọ pé yàtọ̀ sí àtàlẹ̀ kọ́ọ̀tì àti àwọn ọmọkọ̀ tí ò àti àwọn òkùnfàtì yẹn a sì tún ráwọn nǹkan tí ìkẹtọ́ tó ṣe ń bẹ̀ o yóò tí wọ́n fẹ́ fi ibi ọ̀rọ̀ táwọn apákan náà àwọn àpá àṣọ bá wà ní ọtí ìlú ju tẹ̀sí rí kápára ní ọ̀rọ̀ mọ̀sọ̀lá gbogbo àpá àtàlẹ́ gbogbo sáré tó bẹ̀rẹ̀ lẹ́yìn àtàlẹ̀ kọ́ọ̀tì àti lílo ọkàn pé àti àtẹ́lò ọ̀wọ́ àti nìkan kò lẹ̀ lóko kó lọ̀rọ̀ kan wọlé lọ́dọ̀ ọ̀rẹ́ iṣẹ́ ìpèsè ìjàmbá fún aláàbí ìlú tẹ̀sí tí ó bá ní sọ̀wọ́ tó kàlá lọ kí ìjọ rẹ̀ tí a bá lẹ̀ sọ̀wọ́ bá ìmáàna ọ̀wọ́ ìdùnnú wà fà gbọ́n ìdùnnú àlàmọ̀ sí wa ṣùgbọ́n wọn máa ń lò tó ikú náà lè bárọ̀ tí bá bá sọ wípé kọ́ńdù kàṣọwà ní wà ní sọ̀wọ́ tó kàlá lọ Carvalho, ele olha fulano, ou no solano. Roberto Pinho, onde sou para calama. Aí, mano, olha bi anna kalama um sawabo. Idan in tin bẹ lọ́rọ̀ inú Do dú sọ̀wábí, dú mú wọ́n fàkì, dú mú fàtọ́lì, alájẹ̀lì, màfọ́mù àpọ̀wà. Dínú sí kí ní ọmọ ọjọ́ وليس شرطا عدد وليس شرطا عدد شرط ká sọ pé àdíìtì táàkì gbà pọ́fẹsẹ̀ múlẹ̀ lọ́dọ̀ àwọn apákan àfà àwọn tó wá ṣe ziyada ṣẹ́rùtù mi lẹ́yìn márùn-ún ta tó tẹ́lẹ̀ táà tó jọ ìkánú márùn-ún dáadáa tó fi àwọn àfà wà záàdà bọ́ọ̀dù على صحة الحديث فقالوا لا بد من تعدد رواته وليس شرطا عدد أي تعدد الرواة ليس شرطا كم وتبقى ديك وكي وقف وقف وقف وقف عن عن عن ليس شرطا الجيب خبر الأحد إذا صح فهو مفيد للعلم خبر الأحد ọ̀rọ̀ wáhid tó wájẹ́ pé nìkan ló dàgbà ọ̀rọ̀ wa táà mọ̀mọ̀ fún mọ̀ pẹ̀lú rẹ̀ táà rí kẹ́bẹ̀kẹ́bẹ̀ pẹ̀lú rẹ̀ tọ́rọ̀ ń sì jẹ́ pọ́fẹsẹ̀ múlẹ̀ in tí a fi sẹ̀sì ní ìdásọ́ ha ẹ̀rùn tó wá ṣe ìsìtìrọ́pù wípé ẹ̀yìn tó gbọ́dọ̀ bàkírí wa ọwọ́rọ̀pọ̀ wà mọ́ ń ṣàrọ́pọ̀ ẹni ọba wà mọ́ ń ṣàrọ́pọ̀ ìwọ́ta dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ ẹjọ́ gba ọ̀rọ̀ wà gbọ́dọ̀ ju ẹnìkan lọ ká lè bá àfọ̀ bí ọ̀rọ̀ yẹ wíwọ́n ò sì nú ni pé ọgbà wọ́n láti máa túnmọ̀ pátá wọ́n láti máa túnmọ̀ master láti bí fìlì o ìgẹ́sì ìlà ọ̀nà sí mistake bẹ̀ gọ́ọ̀lì náà ni wọ́n ni kàfàrí gọ́ọ̀lì first gọ́ọ̀lì sí mistake gọ́ọ̀lì náà now èyí ọkọ̀ láti ìdọ̀pọ̀lá kan ó ti mọ̀ pé ìyí sí mistake lọ́dọ̀ rẹ̀ tọ́jú mistake rẹ̀ máa ń pọ̀ ìgbàlá ẹ ń sọ̀rọ̀ yìí fàúwà dú dọ́là tí lẹ́yìn tó bá gbé wá pé mọ́ mọ̀sùlíyà ni ẹ ń bá gbé wá ní jàwọ́bù ṣẹ́tù pé mọ́ ń ṣàwọ́tọ̀ pàkọ́dùkọ̀ látọ̀ jọ́jọ́ jàwọ́bù fún ní o jàwọ́bù fún ṣẹ́tù mọ́ ń ṣàrọ́tọ̀ pàkọ́dùkọ̀ ní o fáfọ̀kọ̀rọ̀ mọ́wọ̀ tó ti wá ní máa jí ọ̀wà ní kí o kí a sọ pé mọ́ يخلق ومن شرطه فقد طلقه واضح àwọn tí a ṣe ìṣtìrọ́kù àwọn àyùn tó fẹ́ fi mọ́jẹ̀mú kẹfà kún kò ní mẹ́fẹ̀fà ìṣẹ̀rẹ̀ lẹ́yìn eléyìn òsìnú táwọn àfáàfà wọlé ṣùgbọ́n owó ni wọ́n wá fi kún inú wọn làfáà tàbí ní Ibrahim يناظر هذا من هذا الكلام بعض المعتزلة lọ́dọ̀ wọn ṣẹ́rìtù ọ̀gbọ̀rọ̀ bọ́sì mẹ́fà ṣùgbọ́n wà fáyé kúmọ̀ sí ìsìkọ́ọ̀tù ẹlẹ́ẹ̀kẹfà ni afáà ní wàlúwọ́k ẹwà máa ń wé àṣírí inú kéw tẹ́gbọ̀n tó gbogbo ní wàlúwọ́kù wọ́kù tá a fà lòdì mánà wàtàwọ́kù kéèyàn wá kóra Must alùpùpù láti lè bá The lìmọ́tíní lórí àdífì gangan dára bí sọ àwọn láti tàbí láti dá lórí àwọn tí àdífì tọ́gbọ̀ wọn gbà wá sọ́dọ̀ wa bí a náwó àsọ gù mútúlà kan àsáì wípé lẹ́yìn ọ̀sán wípé ibi olóńdà ìlọ́dà ìlọ́dà àsáì ìmáàyàn wúwà kàlámù sàdáyé ọ̀rọ̀ mọ̀ dáa pọ̀ ní kí n túmọ̀ rẹ̀ kèé ṣe àgbàwọlé bá ń tó tọ́ ṣùgbọ́n kèé ṣe wípé lápapọ̀ ọ̀rọ̀ yẹn wọlé bẹ̀ lè ánà kú làkọ́ wí wà mùsùlùmí bí ìrìtàmàdà aláàmọ́kọ̀ wáwù mímọ̀ ọ̀rọ̀ wáwù bí fi bìláàdì yìí lè kẹ́tọ́ tìrì tìná yìí bí fúfáàdì bìláàdì ó ń kàlùkù jẹ́ bá ní ìdọ́dọ̀ ọ̀mẹ́ sánádù ìdá sánádù ìdá eléyìí wá ní Iraq Madina Maka ó ń kẹ́kọ̀ọ́ lọ́rọ̀ sọ pé àsọ́wùlì sìmẹ́ẹ̀dì tọ́rọ lọ́nà àwọn tó gbà wọ́lọ́dọ̀ wọn ní lọ́jọ́ àgbà bẹ́ẹ̀ wọlé o tó ń tó ń sọ̀tà fún kálukú fi dájọ́ o ọlọ́run ló mè dáa jù. ìdí àpáta ní kírọ́rọ̀ wọn ti mọ́ àwọn tẹ́lẹ̀ náà kírọ́rọ̀ wọn rè àdéhìí àwọn àfọ àlú wa a sì mọ̀ wọ́n pin tí wọ́n mọ̀ ti ń jà ọmọ ti ń jà tí ọmọ tí ìbá wa ní àsọ ìrìnsìnà ọ̀rọ̀ tó dáa pin tí ó sáà sọ àmúbi ẹ̀yà sọrí láyé tẹ́ bá lẹ́ gbọ́lẹ́nu àbájẹ̀ lílù tàbẹ́ gbọ́lẹ́nu àbárándó àbẹ́ gbọ́lẹ́nu àbá Yusufu àbẹ́ gbọ́lẹ́nu àbá Ismailu àbẹ́ gbọ́lẹ́nu Abu Khalid àbẹ́ gbọ́lẹ́nu Abu Hasana wàláì kò sí ọ̀rọ̀ tó dáa tó ọ̀rọ̀ tí ó sáà sọ àmúbi ẹ̀yà sọ tí ń bá bọ́ ọmọ àdìgbò ní ibi tẹ́ ìṣẹ̀kú tí ẹ bá sọ pé lójú ọ̀dọ̀ ọmọ rẹ̀ ọ̀rọ̀ tó dá pátí láti sọ tẹ́ bá gbọ́dọ̀ sọ fún ṣàádà àtàwọn tí wọ́n tẹ̀lé sọ ṣàádà wọ́n lè kí mo kọ́ náà kí rẹ́gbọ̀n bẹ́ẹ̀ tí bá bá sùn díà lónìí tí wọ́n bàbá sọ̀rọ̀ ọ̀rọ̀ tó dá pé tí sàmì ẹ̀sọ tẹ́ bá gbọ́dọ̀ kan àbú ìyàwó rẹ̀ ọ̀rẹ́ mọ́ ni mo sílẹ̀ ṣùgbọ́n mo sílẹ̀ ìpìlẹ̀ ọmọ rẹ̀ torí ó tiẹ̀ máa ń bí obìnrin pé ó sì lè Jẹ́mọ̀ ṣe ti jẹ́ ti dáhùn ní ìsìn. Naam. Kò clear. Oye. Kéèyàn kóra ró láti dájọ́ lórí àdí ìkan tàbá tó pàdé ìyẹ̀wá. Pé ọ̀rọ̀ tó dáa ni. Mútùlápọ̀ ṣùgbọ́n tá a bá fẹ́ túúlẹ̀ akẹ̀sọ́ pọ́n pọ́rọ̀ tó dáa ni ṣùgbọ́n tá a bá fẹ́ túúlẹ̀ á tún pé igbó tó kọ só ń kálukú ilé eré sọpọ́ dáa dọ́dọ̀ ọlọ́run tọ́kẹ̀rẹ̀ fi balẹ̀ ìtọ́kẹ̀kù sẹ́lómi náà olè sọ pé kọ́kọ̀ ọ̀tún àwọn ìyá sóhùn sẹ́lómi lápẹẹrẹ gbogbo ẹni tí wọ́n máa dùn tí wọ́n bá ní àmì àsọ́kùnrin olúkùnrin ìsìnlẹ̀ dọ́dọ̀ mi túrọ̀ mọ́ sọ́ọ̀ṣì àdá àtàwọn tí tàbá wá bọ́ọ̀lẹ́ tó ń gbé tán àtà ó mọ̀ ìyàwó àmà ẹgẹ́tì tó ń kẹ́lùkọ́ lábẹ́ ma sọ pé wàlláhì wàlláhì kò sí aṣọ òsìnẹ́dì ní ìmọ̀ láyé ju ọ̀dọ̀ mi lọ in tí sọ wípé láti dájọ́ lórí hadithi kan tàbá ọ̀dọ́gba hadithi wa tá a bá sọ wípé òun lọ dáadù pọ́nbélé ọ̀rọ̀ dáadáa táwọn àfá àgbà wọlé nítorí pé wọ́n gbà pẹ̀lú kóńkálukú sọ tọ́hàn pé táà yìí ti sọnù tó pè ìrẹsì náà àmọ́ náà

gbogbo ọ̀nà tó kálukú gbà sọ lọ́dọ̀ ànábì òun náà ní èsì lọ́hùn òun náà ni ó jẹ́rìí ẹ̀dọ̀dọ̀ ọlọ́run òun náà sì ni ó lè dúró tí ń tọ́sọ lọ́dọ̀ ọlọ́run anáàfin anáàfin ọ̀gbọ́n arọ̀sọ̀sọ̀sọ̀lá lọ́dọ̀ ọ̀tàwọ̀ eléyìí asọ́wùmí náà tó ń bẹ̀ asọ́wùmí náà tó ń bẹ̀ asọ́wùmí ṣùgbọ́n tí a bá kó kàrí púpọ̀ kí ní tẹ̀ ti pè sọ́ọ̀mù pẹ̀lú èmi àti sẹ́rí mi ti bá tó gbọ́ wọ́n ní yàrá dẹ́rọ́dọ̀ mi mo ló kìtà ajẹ́kà sọ́ọ̀lù àsìlẹ́jì ọkọ̀ àbí ọkọ̀ àwà máa gbà wọlé tí wọ́n sọ pé àsọ́kù kí ó dàbí sọ tàbí àpẹgbẹ̀ ní àsọ́wà sọ́wà sọ́wù nítorí wípé àsọ́ mọ́tìlápọ̀ pẹ̀lú tọ́rọ̀sù kàlùkù kìí ṣe pé a fẹ́ dájọ́ tán lápapọ̀ ó ń kálukú ní ọ́ jẹ́rìí dọ́dọ̀ ọlọ́run in tó gbà látọ̀dọ̀ ti tiẹ̀ àtàrà tó gbà lọ́dọ̀ one hundred and six percent tí ẹ bá yà sọ́ọ̀lì sinẹ́ẹ̀kì yìí nínú ọgbà ẹ̀ lónìí lẹ́ẹ̀dì tí ẹ bá fẹ́ bá wọn ará gáàsì sọ̀rọ̀ ní ìsìn pé táwọn bá fẹ́ fọ́ọ̀mù pààlú ìjẹ́ká fẹ́ bẹ̀rẹ̀ sọ́ọ̀sì àmì ẹ̀yà tí ó sì rí